بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله

أمرت للناس والحج وليس البر بأن تأتيكم من دونها ولكن البر من اتقى وأتوا البيوت من أبعد الفتنة أشد من الحق ولا تقاتلوهم عند المسجد الحرام حتى يقاتلوكم فيه وإن قاتلوكم فاقتلوهم كذلك جزاء الكافرين لا يقاتلوا في الله الرحمن الرحيم وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تحتلوا إن الله لا يحب المعتدين وقتلوهم حيث تفكتموهم وأخرجوهم من حيث أخرجوكم والفتنة أشد من القتل ولا تقاتلوهم عند المسجد الحرام حتى يقاتلوكم فيه وإن قاتلوهم فاقتلوهم كذلك جزاء الكافرين Náà, àádá ọpẹ́ tó bọ̀ fún ọlọ́run. Ọba alágbára ọba ọ̀kan ṣoṣo. Ọba tí ó sọ Al-Kùránì kalẹ̀ fún ànábì wa Muhammad. Sallallahu alaihi wa alihi wa sallam. Wà lámúyẹ̀ jẹ́ àlá ìwà ìwà já. Ó ṣe Kùránì ní síra tó dúró tọ́. Kò yọ kò ní àwùjọ ẹgbẹ́ òkùnkùn iná ọlọ́run tó kẹwàá pẹ̀lú àwọn ará ilé Qur'an lánàá a sọ díẹ̀ nínú àwọn ọ̀nà tí àwọn ọ̀fẹ́ ẹ̀sìn tí wọ́n ń gbà láti gbogbo ti ìsìláàmù òdodo torí wọ́n ṣe fi o tó bá jẹ́ pé ìsìláàmù ìsìláàmù ká kírun díẹ̀ ká jarẹ́ lẹ́yìn egbò díẹ̀ ìwọ àtàwọn ọ̀tá ìsìláàmù ẹlẹ́mọ́nì problem ṣùgbọ́n tó bá rí ọkọ ẹfẹ́ máa lò jáàbù ẹfẹ́ máa sọ̀rọ̀ súnà ẹfẹ́ máa sọ̀rọ̀ kùránì ẹfẹ́ máa sọ pé àdìsí báyìí ìwọ àti wọn máa ní problem àwọn sọ̀rọ̀ débi àlùgázùwù lìfíkiri àlùgázùwù àlìfíkiri mo wá lọ sáàtì lẹ́kọ̀ọ́ mi tí mo ṣe lórí ẹ̀ mo rí lẹ́kọ̀ọ́ yẹn lánàá bóyá máa ṣe ààrẹ káàkiri àlùgázùlì kékeré ń fẹ́ lẹ́kọ̀ọ́ wọ̀ tó wá láwọn ọ̀fẹ́ ẹ̀sìn yìí yàtọ̀ sí pé lẹ́nu àná sóòlì ẹnu àná sóòlì wà láìwó ti ka níwù lẹ́nu ọdẹ ìfànà sóòlì àbí ìjẹta sánà àwọn ọ̀tá ọlọ́run tó ti pa mùsùlùmí tí ó lè fi pọ̀ tí wọ́n pa wọ́n táwọn fèrè tó kẹ́lì kan wá lóko kan ló yàrá rẹ̀ kọ́ máa sọ pé bó rájà pé kò sí díẹ̀ ájú ká bá yẹn jà mọ́ ká bá yẹn jà ń bẹ ọ̀kan nínú ọ̀nà tó fi gbogbo ìwà wọn pa wá ọlọ́run tẹ́yìn náà bá lágbára wá kútù lu ohun àìsàn rẹ̀ kí kútù ohun ibi tẹ́ ẹ bá ti lágbára lórí wọn ibi tẹ́ ẹ ti rí wípé à ẹ̀yin tòwò ẹ dára lónìí ọlọ́run wà ní yẹn ẹ̀yin lẹ́ gbogbo tí wọ́n ẹ pa wọ́n fúnra wọn náà pa yín wà àkìrìjú ayàwá mẹ́jì wà láńtú lọ sọ́ọ̀tù ìdákọ́ra wà àkìrìjú ìrìnà àìkú akára ju nǹkan nínú nǹkan tí wọ́n ń ṣe wọ́n sọ wá di ẹ̀bùtí wọ́n lé àwọn mùsùlùmí kúrò nínú òun wọn ọ̀pọ̀lọpọ̀ ní ọ̀mọ̀ sàǹdà tẹ́ bá ń dàgbà tẹ́ bá ń kà nípa world history tí èso àwọn ti tọ́tẹ́ ti sùlẹ́ńkà jẹ́ kí n sọ fún ọ lónìí ibi táwọn Ísírẹ́lì wà náà kìí ṣe ilẹ̀ wọn ilẹ̀ àwọn mùsùlùmí ni ilẹ̀ àwọn ará Falasíìnì ìtàn tó ti wà látàyè ìjọ omi àwọn ọmọ Ísírẹ́lì ọ̀tá ọlọ́run ni wọ́n olórí gbogbo ni wọ́n aláìgbádùn ni wọ́n ẹni tí máa pàná bí ọlọ́run ni wọ́n àwọn ni wọ́n ń sọ níjó orí búkà ìnà ibu wọ́n sọ fún ànábì ọlọ́run ìwà àtọlọ́run bá rẹ ibi àwọn oúnjẹ kò kèé àwọn ìjọba àbò sí àgbáyé ni wọ́n mú lára alẹ́ ń falẹ̀ sí wọ́n tán kérésì ẹ̀kọ́ Ísírẹ́lì ni wọ́n wá lé àwọn tó lè lú kó bẹ̀ ẹ̀jẹ̀ gàba lórí ìlú wọn ìwọ̀nba tó tẹ̀kù wọn ẹ̀bí jẹ́ wọ́n fi ìgbọ̀kànbalẹ̀ lù ọlọ́run bọ́ da ṣùgbọ́n kọ́lọ̀ wọn tó dá àwọn mùsùlùmí náà gbọ́dọ̀ wá gbọ́ wọn lẹ́nu láì kan fi pawó pa wọn ya wa tán èyí tó kéré jù nínú ọ̀nà bọ́ọ̀nà èmi ò lè má ṣàdúrà fún wọn ìwọ náà má ṣàdúrà fún gbogbo tí wọ́n ti ń pa mùsùlùmí ọlọ́run tó mùsùlùmí jẹrí wọ́n ń pa mùsùlùmí nàìjíríà yìí náà wàhálà àbòkọ aráàmù tẹ̀ ń wọ àìmọye mùsùlùmí ló ti lọ sí tí ọ̀bà yí ọ àwọn èèyàn wá bàbọ̀ lọ sí sinimá ìdìbò àwọn súdẹ́ǹtì ìmáàmù máa ń lè sí ní jẹ́gẹ̀dẹ̀ tí wọ́n lọ máa ń sẹ̀ sáàmù ní chad ní sàṣàd ìbáwọn kan ní wọ́n borí pa

àwọn orientalist ká lọ kọ́ lárúbáwá kán wá fi òró òró sínú ẹran islam kan pọ́lísì wa àjẹ̀rá àwọn àbá kan tí wọ́n jẹ pọ́lísì wọn ọlọ́mọdé àwọn oúnjẹ láíláí ọlọ́wọ́ lẹ́yìn mùsùlùmí o ẹmọ́ jẹ́ oṣù yìí wá àkìrì jù mìnà àìsú àkàrà ojú kan táwọn kèbèrí bá lé ní pòtò lé ní ẹ̀yìn náà lé wọn ẹ̀lé wọn ẹ̀lé wọn káwọn náà jẹ́ kọ́mọ̀ nílé lórí má ẹlẹ́wọ̀n fún bẹ́ẹ̀ tó ti yé bá wọn ayémínà lùmọ̀kán alẹ́bí akọ̀rọ̀dú kọ́mínú àfáwà sheikh alàlámà muhammad bọ́lá sọ́lẹ̀ àlùmíní wọ́n láàyè ibi náà ti lé yíhun ẹ̀yìn náà ẹgbà yé yí padà ẹlẹ́wọ̀n ìfáwọn ọmọ ìyá wa balẹ̀ sí fẹ́ ṣe tí wọ́n ti rí àtúntò ẹgbàlúwa kẹ́nì ka wá mú bí orí èmi kọ́ wá gba mẹgàfóònù wa tá a fi sọ̀rọ̀ kọ́ wá wò rẹ̀ student ní ìbò pé a fi máa kiri wa láì skul wa lóru ó lòun lòun ní bò bí èrà nínú wa ó wá fẹ́ máa gbé wa lọ ẹ bá pé nínú ní ọ̀nà èèyàn fẹ́ gba nǹkan rẹ ń kọ́ máa gbé lọ ọgbọ̀n kí àbí tó bá ní bọ́ọ̀lù agbára lápẹẹrẹ èèyàn bíi twenty wọ́n kó àwọn ìbọn sakabula tó lágbára àǹfà náà kó àwọn àdàbà lọ́bẹ̀ 200 àwọn ẹ̀yìn student ẹ̀jẹ̀ wọn máa gbé lọ ọlọ́run nínú kan gbé lọ sára ní àti kan mẹ́wàá ládàá lórí òwò tó bá ẹ̀rọ ládàá àti kan ara ṣùgbọ́n tó bá dà ní kan wọ́n tó atọ́ra àti ìwọ́n tó wá dà atọ́ra àti àtọ́bá dà ní ká òjò gbogbo sọ ní àti tẹ̀rọ ilẹ̀ tó wá àti lọ́dé ṣùgbọ́n ìtọ́lọ̀ wọn bá ń jẹ́ ọmọ ayé wa àlìmàkánù lẹ́bí ákàrà yìí tó mẹ́nu tó orí ti táwọn kèfè àwọn ọ̀tọ́ ọlọ́run àyè sátìlé ìbòdò ẹgbà yé ní padà ẹ̀yìn náà ni ẹ máa lò ọlọ́run bá wá ní wálé fìtì náà àṣà ju nínà lọ́kàn sí mi aṣọ ìtumọ̀ díẹ̀ nínú ìtumọ̀ fìtì náà ọlọ́run fìtì náà nínú yorùbá bí ọmọ yẹn wọ́n fìtì náà sí wà láì owó ọmọ ìlú fìtì náà sí ọdún yorùbá ọwọ́ àlá mi ọlọ́run bá wá ní wàlìdídínàtù aṣọ́tùmínà ọ̀tílì àkọ̀bánilọ àbòyíwọlé wàlìdídínàtù aṣáàdùmínà ọ̀tílì a ní nínú ìtumọ̀ fítínà ní àṣíríkù tó orí kéèyàn máa ṣe nǹkan ní ìlẹ́yìn ọlọ́run kọ́ wá lọ bá ọlọ́run mú ṣíríkù wà lẹ́yìn ó di àwọn ọlọ́run kìí ṣe pé yóò jìyà yóò rà sínú náà àwọn àfáà ní ẹbọ kámú nǹkan mìí pẹ̀lú ọmọ ọmọ ìgbìmọ̀ obìnrin obìnrin kápá ìlọ nínú òfin wọn mí sọ́tù náàzì andíìlì ká lé àwọn èèyàn kó bí ẹ̀sìn wọn kí wọ́n má rí tọ́lọ́run ṣe afẹ́ sọ wọ́n lọ́mọ náà torí gbogbo ẹ̀ tó bá jẹ́ pé oore tó ṣe fún ọmọdébíà tó ń gbọ́ dáadáa oore tó ṣe fún ọ oore fẹ́ẹ̀sì ó ti fọ ọmọ lọ́wọ́ abámu yìí àti àbúrò ẹ̀sìn sọ́wọ́ àtọ́ ń gbọ́ dáadáa gbogbo ẹ̀kọ́ bá ti ọ lóore pé ẹ̀ńgbòdì àti graduate university life wà wá máa ṣiṣẹ́ nínú iṣẹ́ dágbìrì tẹ̀sí nọ́mbà wán ò nílò dáàbò wà máa lu sáà àti àìsàn àfẹ́ ìbánilọ́bá ẹ̀mọ́ ìdàkọ́dá ń ṣe gbòòrò tó orí dáadáa ẹ bá mọ́nítọ̀ àwọn ọmọ nílé iṣẹ́ rí táàbù lásán lọ́wọ́ máa lò àbíkà sọ́kọ́ dáadáa kí lọ́wọ́ máa lò káàfù tó o bá lọ gbarú iṣẹ́ òun títí náà ni wà ní títí náà tó àṣà tún ní ọ̀sìn kẹ́nìkan fún ọ lóore kó fi sẹ́rí rẹ̀ kúrò níbi ìsìláàmù orí ibú ni wà láìpẹ́ lórí rẹ̀ abẹ́nìkan máa gbọ́ dáadáa ọfẹ́ bọ́ ọwọ́ mission? ọwọ́ ni mo wọ̀ ní University of Takanta ibẹ̀ lọ́ọ̀rọ̀ admission ṣùgbọ́n máa jẹ́ kó o lè máa kí o kó o fẹ́ kó o lè láàárọ̀ ó kì í ṣubú ní kó o gbọ́dọ̀ kí o nínú campus èèwọ̀ ni o kí o campus èèwọ̀ ibẹ̀ lẹ́ ní dúró àti áàpù ó lè lè o ní ọmọ àkókò nígbẹ̀rẹ̀ tó wákẹ̀ délé wà máa kí dúró àti áàpù lásìkò mọ́gírì orí ikú títí náà ní admission kò lè dá bá admission admission yóò ṣòfò dànù irú àdúgbò òkòwò ni torí kan fẹ́ di degree holder ọwọ́ àsorí ibú táwọn yunifásitì wà wà láì tọ́ọ̀mù àti kọ́ọ̀ṣì tọ́ọ̀mù akírun tọ́ọ̀mù alóde kọ́ọ̀bù tọ́ọ̀mù àtìláwà tẹ́ẹ̀mù àti tẹ́ẹ̀sìrì láwẹ̀ tẹ́ẹ̀mì nss ilẹ̀ tẹ́ẹ̀lámì ìrù tẹ́ẹ̀mì odidi àìmọye àwọn nǹkan ìwọ òrìwọ àwọn eléyìí ò lọ wà lọ yunifásitì pé ọmọ ìjọba ọkọ yìí irú yunifásitì òkòwò làbárọ́kà lọ́wọ́ sí kàlùjá ní ọ ọwọ́ àtòrí fún ọ̀fẹ́ dìgírí ọjà ọba aṣojú ayọ́láyé bàbá kankan àsọ̀rọ̀ ẹ̀ lánàá tó lọ ninety nínú ìsìlámù ìgbà tí èyí ọ̀sẹ̀ wà láì sí ìdìbò ló ti ń fẹ́ wà má bàtà níjà wà ó sòfò ayé nìyẹn èèyàn lọ wà láì gbà tí èkú lọ́dẹ̀ tó ti di kèdè ọdẹ kò sí bèbè ta ló tó kòkò bèbè wà lè fi kíná tó wá ṣọ́tù nínú ẹlẹ́kọ́ sílì àbá nítorí ṣọ́tù náà àǹdí nìyí gbogbo ẹni tó bá tó gùnkù ọ tó o sì ráyè ìsìláàmù rẹ bó ṣe yẹ kó o ṣe ọ̀ráyè ló ìdáàbò rẹ bó ṣe yẹ kó o lò ó ọ̀ráyè kírun rẹ bó ṣe yẹ kó o kí.

nínú ìmọ̀ka nínú mọ́sálásí ọlọ́run tó wà ní kàábà ẹ má bẹ́ẹ̀ ẹ má pa wọn jà ẹ pa wọn nínú mọ́sálásí ọwọ́ àyàfi tó bá já ní àfi tó bá já sí wípé wọ́n wá kò síbi tẹ̀ lọ àwọn ọba yìí bí owó àwọn yìí tí wọ́n

èèfẹ́ ọlọ́run ẹ fa wàhálà ní nàìjíríà ẹ wá pàdé ló kàábà lọ́ba ní ìwọ náà lọ́ba nígbà bá wà nàìjíríà mi ni pàdé rẹ̀ kàábà ní èdè lọ́ba ń lọ́ba sáládà lórí èèyàn bú ni ọjẹ́ fẹ́ máa bá wọn jà ní ọlọ́run wá mùsùlùmí tó bá jẹ́ kọ́fẹ́ máa bá yí jà wọ́n fẹ́ máa bá yí sínú kàábà fákòókò olùkùnrin ẹ̀yìn náà rí tàlé ẹ̀dá padà ẹ má jẹ́ ọjà sí pé wọ́n wà ní ti sọ́dá kan nínú òye ọgbọ́n ọlọ́run wá ní bàbá ìgbàjàgbà olùkà fún fẹ́rí bẹ́ẹ̀ ṣe rí tàlé ìbílẹ̀ pamọ́ fẹ́ẹ̀ṣẹ́ ní tit for tat èyí ń lẹ̀ sán kèké láyé ẹ pa wọ́n láyé àbírísọ̀ láyé bẹ́ẹ̀ tọ́ba wá ọlọ́run wọn ò fọwọ́ àjí ajá nìkan ẹ̀sán parí ẹni pé wọ́n rò àwọn wọn nínú wá fẹ́ máa láìpẹ́ wọn fẹ́ máa pa ẹ wá ni wọn pé ọ wà nílẹ̀ dùdú yàtọ̀ sí ti wèrè ẹ wá ṣe ní fire for fire sọ̀rọ̀ pé báyà wọn pa márùn-ún ní ẹ̀yìn pa wọn ẹ̀kọ́ wọn náà kú sóko wà wọ́n tẹ́ kíra ma jẹ́mọ́ wọn ti ya si ti wá ní ẹ̀rù tí yóò jẹ ìyà tó bá di ọjọ́ òṣèlú alkiyama tó wá ráyà tá a ìbàbá wa sọ́lé àlòfè mí wọ́n wá yọ bàwá àyà ẹ̀kọ́ pọ̀ máa kàpọ̀ máa àyà wa ní àyà wa 92 bá ní lè ń òun Tẹ́ bá wá rí bẹ́yìn àti kèkèrè lọ ń dà. Ara ń tí ta ní ọ̀bá ní tú àáyà yìí, bẹ̀kẹ̀kẹ̀ ní kèkèrè fẹ́ gbọ́ fúra ní. Ta ní ọ̀bá ní tú fáwọn ará Ísírẹ́lì. Ta ní ọ̀bá ní sàlàyé ẹ̀ fáwọn ará Amẹ́ríkà tí wọ́n ń sọ fún ọ̀sẹ̀ ọ̀pá ọlọ́run sọ ẹ wá rí fáwọn bẹ́ẹ̀ ẹjọ́ ń fa wàhálà bẹ́ẹ̀ ẹjọ́ ń jà wọ́n bá tọ̀ wọ́n láàjà àfa wàhálà fàyínà lọ àgọ́ fúru pàlẹ́ aláforíjì lọ́lọ́ la ọlọ́run kí la ọlọ́run lọ́lọ́run tí ó tọ̀ kẹ́yìn àṣẹ gbogbo òṣùwọ́n ọba ya alájà mú láàrin ẹ̀yin méjì jà lóòótọ́ òun lọ fa wàhálà ó jí báyìí rẹ̀ ó rẹ̀ ọba funfun ọ̀lẹ́ tó àbọ̀wò lọ́kọ̀ fa wàhálà òun ló ṣe kéde lọ fa wàhálà fáàmù nígbà ọ̀fà wàhálà ẹwà jọ ń jà ọwọ́ anú mọ́ bínú torí mi lọ́wọ́ orí bẹ́ẹ̀ I'm àìsìkárí apologize ọba túbà ọba tí kò tí lọ́jọ́ ajáfún ni wà láì ajáfún ni àpàfún ló dé ebó tí ló wọ̀n ọ̀dà mọ́ tí wà fẹ́ nìkan bá jọ ń sọ pàtọ́bá ní ẹmọ́ bìnú mo gbà pé lórí mo ṣe ọ̀dà ẹwọ́ tó ọlọ́run mọ́ mi lára ẹ̀fọ́ ìdè mi nínú ẹ̀kọ́ ọlọ́run nínú adábùlù kùránì gbogbo ibi tẹ́nìkan bá rí pé òun jẹ̀bi Ụdị dẹ̀ apologize sincerely kìí ṣe pọ́ńtọ̀ ọ̀jẹ̀ pé wàláì má mo ti dá sí ìjà ọkọ àti ìyàwó rí wàláì ọkọ dẹ̀ nsọpọ, sọ fún the lie la nsọpọ, wàláì ó sọ fún mi bẹ̀ wàláì mo jẹ̀bi nítorí dẹ̀ ṣe wù mí ìtí àbá àtẹ̀sọ́ kékeré o lẹ́yìn òun àti ìyàwó ẹ̀. ìyàwó dẹ̀ borí bò wọ́n dẹ̀ parí ẹ̀ ìgbádùn tìyàwó rí lẹ́yìn ìgbà náà ní lọ́lọ́ kan ẹ̀yìn ìgbà náà wọ́n tó wọ́n sọ́dọ̀ mi wà lẹ́wọ̀n bọ̀ mi lẹ́bùn ọ̀pá àmì àwọn àbùnú ìwọ́n lè rí wọ́n lò sùkú ìgbé lọ́rẹ̀ òní mọ̀ wọn. wọ́n ti á di five and two wọ́n tó gbẹ́gùn wà fún ànà fún wọn láàrín mọ́dẹ̀ bẹ ìyàwó ìyàwó náà sọ fún aláìwò dómi aláìsẹ́sẹ́ dómi ní ìgbàmọ́ yá wọ́n pìtẹ́ǹtì ní múnyà àbá olóhùn ò pìtẹ́ǹtì kí àwọ̀ wa ní kò sí mọ́jọ́ ájà fún mi ẹ̀yìn ìgbà náà ní èsì kan wá ń dùn tí wà àtẹnìkan bá ń jà tó bá tilẹ̀ abọ́lọ́jà yìí tí èsì pọ́ńtọ̀ ọ̀jẹun tó ní àwọ̀ aláìsẹ̀ ti jábọ̀ òun pàpọ̀ òun jẹ̀bi Yorùbá náà ní tí a bá ti mọ tẹ́lẹ̀ bí bá ti mọ ebi rẹ̀ lẹ́bí àwọn parí òwe kò ní ṣe kí ni kò ní pẹ́ lórí ó ní kọ̀ kọ́ pẹ́ lórí ìkúnlẹ̀ ọlọ náà fẹ́ ọlọ́run ní báwọn kèbèrè wọ́n láwọn àjàmọ́ òsì fàyà ìyẹn náà ń pe àwọn yìí lọ pé kan sí fàyà wọ́n bí ẹgbẹ́ sí fàyà wọ́n tó pa lọ ìdílé ọlọ́run bá dé fáìlì ìta àwọn ọlọ́run sábà ti wá jáwọ́ sáláwọn ọba wàhálà mọ́ àwọn ọ̀jà mọ́. fàìlìnà lọ́gọ́ dúró rọ́ọ̀kì sẹ́rọ̀ wọn ọlọ́run aláforíjì lẹ́yìn ìgbà tó wọn bá ẹwé ẹlẹ́sẹ̀ mọ́ òun kí làwọn àǹfààní àlòfẹ̀mí bàbá ní nínú àwọn àǹfààní sáàrí bí mú nínú àwọn àyàtà àti kàyí nípa ọ̀rọ̀ jihad àwọn àǹfààní yẹn pọ̀ orí ọ̀pọ̀ rẹpẹtẹ àlékà gbogbo ẹ̀tàn a orí ilé lónìí alákọ̀ọ́kọ́ kìtààwù bàbá lọ́rọ̀ o ọ̀rẹ́ rẹ̀ ní kájà sójú ọ̀nà ọ̀gbọ̀n kí mọ́jẹ̀mú ẹ̀ bá ti pé parí adarí tí ó darí wa bàbá ní wàkọ́dídá láàrin kìtàbù wa súnà aláàánàwó ìzákánà làdúwù min alìlì kìtàbù alìyàwó wà nà sọ́rọ́ fàínàwó yẹ̀dẹ̀rúnà ìlàlì ìlàlì islam bàbá ní ẹ̀rí nínú Kùránì àti súnà ń bẹ pé tó bá jẹ́ páwọn ọ̀tá tí wọ́n ń bá wọ́n ájà Jews àwọn ará Israẹli yẹn jù ni wọ́n yẹ̀wúdí ni wọ́n tẹ̀ bá rí báwọn Jews àbáwọn Christian àwọn náà gbogbo òsì àwọn náà fẹ́ bá yín jà bàbá ní ẹ bá wọn jà ṣùgbọ́n bẹ́yìn ó ṣe bá wọn jà kìí ṣe fẹ́ pààyàn kìí ṣe bẹ́yìn fẹ́ máa bayé jẹ́ ẹ̀yin ọ̀wà pè wọn yùdà áwọn ìlàlí ìsìlámì ẹ máa pè wọ́n lọ síbi ìsìláàmù ni pé ọyá ẹ̀dùn tọwọ́ nílẹ̀ ẹ̀já jọ máa kí wọn fáyínà àbàwọ̀ tọba wá ní kò sí tọ́jọ́ àwọn òní kí òun ó lè dájú mi ní owó orí jíṣíà ẹ máa wá gba táàkì jíṣíà tó ju táàkì lọ ẹ máa gba owó ìsanràn pé èbèrè ni yín ọ̀tá ọlọ́run ni ẹ wá ń kó ilé ọlọ́run nílùú àwọn ẹni ọlọ́run wọ́n wá ní kí ló sẹ́yìn muslim àwọn òlàwọ̀ òkírò àdèmí sọ́tàkì kankan tó bá rí bẹ́ẹ̀ fàyín náà bá owó ti bẹ́ẹ̀ fà wọn jà fáyà fọ̀ fàyà. bàbá láwọn àfáà tó sọ̀rọ̀ mi ṣùgbọ́n ibi tá à ń lọ pọ̀ ibi tá à ń lọ sí ké ni ó pọ̀ ẹjẹ́ sáré wò bàbá ní wàkútàlà falẹ̀ òlà mọ́ tí máa ń sì wá rúmìnà lè fà bàbá ní àwọn àfáà ní ìyàpá ẹnu wọ́n sì máa ń ra wọn lórí pé àwọn kèfèrí mi tí wọ́n ṣe Jews àti Christians àwọn oníṣẹ̀ṣe àwọn olóògbà àwọn olórògbè àwọn olókè Ìbàdàn àwọn ọlọ́sùn òṣogbo àwọn zobanisi àti gbogbo àwọn ẹ̀sìn oríṣi tó wà láyé tó bá jẹ́ páwọn kèfèrí mi tó yàtọ̀ Jews àti Christians babaláwọn àfa àwọn ìyàpẹ̀ ẹnu aliyu àmì lúnà mọ̀ àmọ́látà òṣogbo sáàbà wọn lò bá ṣe bá jù àti kírísẹ́nì lò àbí bẹ́ẹ̀ kọ́ àbá wọn jà ìlà áńjúsù ìmú báwọn náà fi bàbá níwà lọ́kọ́ ló ọ̀rọ̀ tó rinlẹ̀ jù á nà ó yọ a ṣe bá jù àti kírísẹ́nì lò náà ni tá a bá a ń pè wọn lọ síbi ìfọlọ́ ó jẹ́ pé tí wọ́n tí wọ́n bá fẹ́ ìjà gidi ìpani gidi ni torí táwọn náà fẹ́ ṣe ni pé kẹ́yìn mùsùlùmí ọmọ àyè ti fọlọ́ fọlọ́ lọ́gbọ́dọ̀ máa lékè wà mí ní nínú àǹfààní bá a rí dìbò anna wúyẹ́ ń bà ní olùtàkálẹ̀ tó rẹ́ ni tí ó ń sọ̀rọ̀ ara ń tà bàbá nínú bá a rí dìbò ń bẹ̀ òun ni pé ayélujú gbé kárọ̀ lè kàn sáà máa yìí kò yí ju wà lálẹ́ àmúta lẹ́kọ́ lè ní sàálà àlẹ́bí náà ló kọ́ sí ìlú náà torí ẹni tí ń sọ̀rọ̀ bàbá ní òfin tó bu ẹni tí ń bá sọ̀rọ̀ kó lo àwọn àpẹẹrẹ tí ó ṣe léèmọ̀ ọlọ́ọ̀ni ẹ̀rí àwọn tí wọ́n ń payé ẹni tá àwọn mùsùlùmí náà ti pé wọ́n wà ní. ara sáré dìbò tààrí ìmọ̀lẹ̀ ìkìdá hátà alàlùkùfà bàbá láàgbọ́dọ̀ kọjá ẹnu ala gbogbo ẹ̀ tá máa bá mùsùlùmí ìkọjá àlà tó ọba ti kọjá ọlọ́run kódà kọjá keke tábí wọ́n sọ pé mùsùlùmí àti ara náà ni ọ̀tà láyé ọlọ́run ọba ń kọ́ wa lẹ́kọ̀ọ́ dáadáa pẹ̀lú ọgbọ́n níbi tó ti sọ pé wà ẹ iná lọ aláàrẹ olóko ìwọ̀n tàbí ọlọ́run léde àwọn tí máa ń kọjá ẹnu àlà ara àwọn ẹ̀kọ́ tá a tó ìdìmọ̀ òun náà ni wípé àlókúríjà áwùlá ìrìkù fà kàmá ákàrà jù ná àlìmọ̀ àmọ́là gbogbo ti lé wa bóòdù táwa náà ò wọn bóòdù ọtọlọ́run gbọ́dọ̀ máa lọ lórílẹ̀ ìsìláàmù ló gbọ́dọ̀ máa lọ. bàbá níwà nílé á nínú ẹ̀ òun náà ni àlè ṣáárọ́tù ìlà annal mùsùlùmí náà àhákùn náà di àrùbìlà ara àǹfààní tá a rí ìdìbò ni pé àwa tá a bá jẹ́ mùsùlùmí àwa la lẹ́kọ̀ọ́ sí orí ilẹ̀ ọlọ́run orí ilẹ̀ ọlọ́run àwa la lẹ́kọ̀ọ́ sí ju pèpè lílọ àwa lẹ́wọ́ ọlọ́run àwa là ń sin lọ́run kì í wá àtàwa ni wọ́n sọ lẹ́nu ẹ gbọ́dọ̀ ló dáàbò ẹ gbọ́dọ̀ kakùrà ní o ẹ gbọ́dọ̀ kí o ọkùnrin ọ̀gbọ́dọ̀ dáàbò kan sí o gbogbo tí ó kún lẹ̀ mọ́ wa àwa lẹ́wọ́ ọlọ́run àwa la lẹ́bùn sí orí lílọ ọlọ́run gbogbo èèyàn yòókù lọ. wà ní ní anel fífi nọ́tà dèlò kókórè wọ́n sọ́ọ̀tì ansẹ̀ ní ilé láyà àádọ́rùn náà lọ́sọ̀tì bàbá nífẹ̀ẹ́ rí kí kẹfẹ́ yọ kéèyàn jẹ́ kẹfẹ́ tàbí kẹfẹ́rí ẹ̀ fún òbí ọlọ́ kò ní jẹ́ mùsùlùmí ó tóbi kí wọ́n pààyàn lọ. kí lábà ní pọ̀ǹbẹ láyé ọ̀rọ̀ àbíkọ́ ọlọ́pẹ́ ọba fúnra owó tó kù náà fún tó jíyà so a gbọ́dọ̀ ṣiṣẹ́ lórí òye ààbò jẹ́ mùsùlùmí dáadáa báàbù máa lè tẹ̀lé ayé dáadáa lórílẹ̀ yìí tàbí mọ̀ húrúmọ́tì ní mọ́sílì haram à ń fi hàn bí mọ́sálásí ọlọ́run ti bẹ ní maka bá a ṣe gbọ́dọ̀ máa palẹ̀ jíde wọ sacredness and sanctity ìjápalẹ̀ mọ́sálásí yẹn bá a ṣe gbọ́dọ̀ máa ṣe gbòkè ara ẹni pé a gbọ́dọ̀ máa jà ń bẹ̀ àyàfi kíkèké bá bẹ́ wá pa wá àti wọ́n kọ́ pé wọ́n kọ́ dojú ìjà pọ̀ wá. wà nínú àǹfààní tààrí dìbò jawazul fitali inda al-masjid al-haram ìdábàdánà ìdálí káàlà àǹfààní ọlẹ́kọ̀ọ́ kájà ní mọ́sálásí àbíyí ńgbà bá rí wípé bàdá àná ìdálí káàlà a rí pé àwọn náà èyí tí ṣẹ̀rí àkọ́ ní kọjá bá wà láàkọ̀ máa bá kéfè ìjà àwọn mọ́sálásí wa náà sì èdè kàábà ìwà abúlé kọ́ ọlọ káyìn náà mọ́sálásí kọ́ ọba ló wọ̀ ẹ̀yìn ọlọ káyìn náà mọ́sálásí ọba ń fọ lẹ́kù ọlọ káyìn náà mọ́sálásí lọba ń fọ lẹ́kù lórí ìwà abúlé ọba tọlọ́mù àtàlà tẹ̀kúnà fífà wàyẹ̀kúnà sínú ìlà ọ̀rọ̀ yẹn ní ká bá kéde ìjagun tó ní jẹ́ pé kò ní sí fáwọn èèyàn kú léde ẹ̀sìn mọ́ kò ní sí fáwọn èèyàn di ẹlẹ́bọ wọn di olóògbà mọ́ yọ wà sẹ́kù ẹ̀sìn fún ọlọ́run nìkan ṣoṣo ọlọ́run kò fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ ibi láti dúró lónìí pẹ̀lú ọ̀dọ̀ ọlọ́run ààbẹ̀ ọlọ́run ọba alágbára ọba ọ̀pọ̀ ṣoṣo ó ti wá òkú ní òdodo ọmọ ti wá ní kébì ààrẹ ọmọ náà ń gbé ibi tèmi àmúra tábẹ̀rẹ̀ sí ní wá láyé lásìkò kọ́dé wọ́n jẹ́ kọ́rẹ́ ọ̀hún ẹ̀sìn orúkọ ọrùn eré àkàlọ̀ ilé ọlọ́jà torí ilé ayé àtijọ́ gbèsè alùpùpù subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa anta أن تسلوك واتيه إليه سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين